Ìṣe àwọn àpọ́stólì orí karùn-ún. Ọkùnrin kan tí ń jẹ́ Anania pẹ̀lú Sàfírà ìyàwó rẹ̀ ta ilẹ̀ kan. Ọkùnrin yìí yọ sílẹ̀ nínú owó tí wọ́n rí lórí rẹ̀. Ó bá mú ìyókù wá síwájú àwọn àpọ́stélì. Ìyàwó rẹ̀ sì mọ̀ nípa rẹ̀. Pétérù bá bíi pé Anania kí ló dé tí Sátánì fi gbà ọ́ lọ́kàn tí o fi ṣe èké sí ẹ̀mí mímọ́? tí o fi yọ sílẹ̀ nínú owó tí o rí lórí ilẹ̀ náà kí o tó ta ilẹ̀ náà mo ṣe bí tìrẹ ni nígbà tí o tà á tán mo ṣe bí o ní àṣẹ lórí owó tí o tà á kí ló dé tí o gbèrò irú nǹkan yìí kì í ṣe ènìyàn ni o ṣèké sí ọlọ́run ni. nígbà tí anania gbọ́ gbólóhùn yìí ó ṣubú lulẹ̀ ó kú ẹ̀rù ńlá sì bà gbogbo àwọn tí wọ́n gbọ́ àwọn géńdé bá dìde wọ́n fi aṣọ wé e, wọ́n gbé e lọ sin nígbà tí ó tó bíi wákàtí mẹ́ta lẹ́yìn náà ìyàwó anania wọlé dé kò mọ ohun tí ó ṣẹlẹ̀ pétérù bíi pé sọ fún mi ṣé iye tí ẹ ta ilẹ̀ náà nìyí ó dáhùn pé. bẹ́ẹ̀ ni iye tí a tà á ni. pétérù bá bíi pé kí ló dé tí ẹ jọ fi òǹsọ̀kan láti dán ẹ̀mí olúwa wò wo ẹsẹ̀ àwọn tí wọ́n lọ sin ọkọ rẹ lẹ́nu ọ̀nà wọn yóò gbé ìwọ náà jáde. ní òun náà bá ṣubú lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ níwájú pétérù ó bá kú àwọn géńdé bá wọlé wọ́n rí òkú rẹ̀ wọ́n bá gbé e jáde wọ́n sì sin sí ẹ̀bá ọkọ rẹ̀ ẹ̀rù ńlá bà gbogbo ìjọ àti gbogbo àwọn tí ó gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ abàmì àti iṣẹ́ ìyanu ni àwọn àpọ́stélì ṣe láàrin àwọn ènìyàn gbogbo wọn wà ní ìṣọ̀kan ní ọ̀dẹ̀dẹ̀ tí wọ́n ń pè ní ti Sólómọ́nì kò sí ẹni tí ó láyà nínú àwọn ìyókù láti darapọ̀ mọ́ wọn ọ̀rọ̀ wọn níyì lọ́dọ̀ àwọn ènìyàn àwọn tí wọ́n gba Olúwa gbọ́ túbọ̀ ń darapọ̀ mọ́ wọn lọ́kùnrin àti lóbìnrin nígbà tí ó yá àwọn ènìyàn á máa gbé àwọn aláìsàn wá sí títì lórí ẹní àti lórí ibùsùn pé kí òjìji pétérù lè ṣíjibò wọ́n nígbà tí ó bá ń kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá láti agbègbè ìlú Jerúsálẹ́mù wọ́n ń gbé àwọn aláìsàn àti àwọn tí ẹ̀mí burúkú ń dà láàmú wá a sì mú gbogbo wọn láradá nígbà náà ni ẹ̀tanú gba ọkàn olórí àlùfáà àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ sadusi tí ó wà pẹ̀lú rẹ̀ wọ́n bá mú àwọn àpòstélì wọ́n tì wọ́n mọ́lé nínú ilé ẹ̀wọ̀n ìgboro ìlú nígbà tí ó di òru áńgẹ́lì olúwa ṣí ilẹ̀kùn ilé ẹ̀wọ̀n ó sìn wọ́n jáde ó sọ fún wọn pé. ẹ lọ dúró nínú tẹ́ḿpìlì kí ẹ sọ gbogbo ọ̀rọ̀ ìyè yìí fún àwọn ènìyàn. nígbà tí wọ́n gbọ́ wọ́n wọ inú tẹ́ḿpìlì lọ nígbà tí ojúmọ́ mọ́ wọ́n bá ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nígbà tí olórí àlùfáà dé pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ó pe ìgbìmọ̀ àti gbogbo àwọn àgbààgbà láàrin àwọn ọmọ Ísírẹ́lì jọ wọ́n bá ránṣẹ́ lọ sí inú ẹ̀wọ̀n kí wọ́n lọ mú àwọn àpòstélì náà wá nígbà tí àwọn tí wọ́n rán dé ilé ẹ̀wọ̀n wọn kò rí wọn níbẹ̀ wọ́n bá padà lọ jíṣẹ́ pé. a fojú wa rí ilé ẹ̀wọ̀n ní títì a bá àwọn tí wọ́n ń ṣọ́ tí wọ́n dúró lẹ́nu ọ̀nà ṣùgbọ́n nígbà tí a ṣílẹ̀kùn tí a wọ inú ilé a kò rí ẹnìkan nígbà tí ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ti tẹ́ḿpìlì àti àwọn olórí àlùfáà gbọ́ ìròyìn yìí ọkàn wọn dàrú wọ́n ń ronú pé irú kí ni eléyìí bẹ́ẹ̀ ni àwọn ẹnìkan bá dé wọ́n sọ fún wọn pé. àwọn ọkùnrin tí ẹ tì mọ́lé wà nínú tẹ́ḿpìlì tí wọ́n ń kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́. nígbà náà ni ọ̀gá àwọn ẹ̀ṣọ́ àti àwọn ìránṣẹ́ lọ mú àwọn àpọ́stélì àwọn ẹ̀ṣọ́ náà kò fi ipá mú wọn nítorí wọ́n bẹ̀rù àwọn ènìyàn kí àwọn ènìyàn má bàa sọ wọ́n ní òkúta wọ́n mú wọn wá síwájú ìgbìmọ̀ olórí àlùfáà wá bi wọ́n pé. mo ṣe bí a pàṣẹ fún yín pé kí ẹ má fi orúkọ yìí kọ́ ẹnikẹ́ni mọ́ síbẹ̀ gbogbo ará Jerúsálẹ́mù ni ó ti gbọ́ nípa ẹ̀kọ́ yín yìí ẹ wá tún di ẹ̀bi ẹ̀jẹ̀ ọkùnrin yìí lé wa lórí. Pétérù pẹ̀lú àwọn àpọ́stélì dáhùn pé a ní láti gbọ́ ti ọlọ́run ju ti ènìyàn lọ jésù tí ẹ̀yin pa tí ẹ kàn mọ́ igi ọlọ́run àwọn baba wa jí dìde ó ní ọlọ́run fi ṣe aṣíwájú àti olùgbàlà tí ó gbé sí ọwọ́ ọ̀tún rẹ̀ kí ó lè fi àǹfààní ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ fún Ísírẹ́lì àwa gan àti ẹ̀mí mímọ́ tí ọlọ́run fi fún àwọn tí ó gbọ́ràn sí i lẹ́nu ni ẹlẹ́rìí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ yìí gún àwọn tí ó gbọ́ lọ́kàn tó bẹ́ẹ̀ tí wọ́n fi fẹ́ pa wọ́n ṣùgbọ́n Farisí kan nínú àwọn ìgbìmọ̀ dìde orúkọ rẹ̀ ń jẹ́ Gamalieli olùkọ́ nípa ti òfin ni ó lókìkí láàrin gbogbo àwọn ènìyàn ó ní kí àwọn ọkùnrin náà jáde fún ìgbà díẹ̀ ó wá sọ fún àwọn ìgbìmọ̀ pé. ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ ṣọ́ra nípa ohun tí ẹ fẹ́ ṣe sí àwọn ọkùnrin yìí nítorí nígbà kan júdásì kan dìde ó ní òun jẹ́ ènìyàn ńlá kan ó kó àwọn ènìyàn bíi irínwó jọ nígbà tó yá wọ́n pa á wọ́n sì tú gbogbo àwọn tí ó ń tẹ̀lé e ká gbogbo ọ̀tẹ̀ rẹ̀ sì já sí òfo lẹ́yìn èyí júdásì kan ará gálílì dìde ní àkókò tí à ń kọ orúkọ àwọn ènìyàn sílẹ̀ àwọn èèyàn tẹ̀lé e ṣùgbọ́n wọ́n pa á wọ́n sì tú gbogbo àwọn tí ó ń tẹ̀lé e ká tó mo sọ fún yín o ẹ gáfárà fún àwọn ọkùnrin yìí ẹ fi wọ́n sílẹ̀ o bí ète yìí tàbí ohun tí wọ́n ń ṣe bá jẹ́ láti ọwọ́ ènìyàn yóò parẹ́ ṣùgbọ́n bí ó bá jẹ́ láti ọwọ́ Ọlọ́run ni ẹ kò lè pa wọ́n run ẹ ó kàn máa bá Ọlọ́run jagun ni. àwọn ìgbìmọ̀ rí sí ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá pe àwọn àpòstélì wọlé wọ́n nà wọ́n wọ́n kìlọ̀ fún wọn pé wọn kò gbọ́dọ̀ fi orúkọ jésù sọ̀rọ̀ mọ́ wọ́n bá dá wọn sílẹ̀ wọ́n jáde kúrò níwájú ìgbìmọ̀ wọ́n ń yọ̀ nítorí a kà wọ́n yẹ kún àwọn tí a fi àbùkù kàn nítorí orúkọ jésù lójoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti láti ilé dé ilé wọn kò dẹ́kun láti máa kọ́ ènìyàn àti láti máa wàásù pé jésù ni mèsáyà